ariwo ńlá ni ló sọ ní abúlé ológòlò aláfárá tó wà níjọba ìbílẹ̀ ìdó ní ìlú ìbàdàn ní ìpínlẹ̀ ọ̀yọ́ o kódà tí àwọn kan sọ pé àfi kí gbogbo ọmọ yorùbá kí wọ́n lọ múra ọ̀kan sì lọ múra sílẹ̀ nítorí pé ó ṣeé ṣe kí àwọn fúlàní kan kọlu ìlú ológòlò tó wà ní ìtòsí aláfárá fún ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ níbẹ̀ ní inú ọ̀sẹ̀ tá a wà yìí ǹjẹ́ kí ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ológòlò aláfárá ní ìlú ìbàdàn ìyẹn níjọba àbílẹ̀ ìdó níṣẹ́ ni wọ́n mà ní àwọn aráàlú náà wọ́n ṣe ọ̀rọ̀ àwọn ni pé káwọn lo tìbílẹ̀ fún àwọn fúlàní darandaran tó ń dà wọ́n láàmú tí wọ́n fi màálù jẹ oko wọn wọ́n ní àwọn aráàlú náà wò pé báwọn bá dojú ìjà kọ àwọn fúlàní ó ṣeé ṣe kí ẹ̀mí ṣòfò kó sì di pé ìjọba yóò tún máa gbé àwọn èèyàn ṣùgbọ́n tí wọ́n ní báwọn bá lo ní táwọn baba ńlá yorùbá ń lò láyé àtijọ́ èyí tí kò ní mú ariwo lọ́wọ́ yóò rẹ́yìn àwọn fúlàní náà yóò sì jẹ́ kí wọ́n sá kúrò lágbègbè àwọn èyí la jẹ́ kó jẹ́ pé wọ́n lo nǹkan àgbà fún àwọn màálù àwọn fúlàní náà tí wọ́n sì ní ṣe ni àwọn fúlàní àwọn màálù rẹpẹtẹ náà máa ń kó ṣeré ní abúlé ológòlò èèyàn nítòsí aláfárá níjọba àbílẹ̀ èdò ní ìbàdàn wọ́n ní ṣe làwọn màálù bẹ́ẹ̀ sì ni máa kú lójijì tí àwọn fúlàní tí wọ́n lọ́rọ̀ náà sì ń ṣe wọ́n ní kàyéfì nítorí pé wọn kò mọ tí àwọn ọmọ yorùbá bẹ̀ tí wọ́n lò tí àwọn afọ́n màálù wọn tó fi ń kú ọ̀rọ̀ yìí gan-an ìlú màdí ariwo nítorí pé nínú ìtàn kò sí ibi tí màálù rẹpẹtẹ ti kú táwọn fúlàní ìkógun jà láti pa àwọn aráàlú bẹ̀ dípò nítorí pé wọ́n rí ẹ̀mí màálù pé ó ní iyì ju ẹ̀mí èèyàn lọ nígbà tí àwọn ọmọ yorùbá ti rí eléyìí tí awuyé sì ti ń sọ wípé àwọn fúlàní fẹ́ kọlu agbègbè náà níṣe ni ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ mà ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ náà o nínú àtẹ̀jáde tí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ fi síta nípasẹ̀ agbẹnusọ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ìyẹn kọmíṣánná ọ̀rọ̀ ròyìn ọmọọba dọ̀tun yìládìí ọmọ bíbí ìlú ògbómọ̀ṣọ́ inú mà ti jẹ́ kó di mímọ̀ o wípé àwọn gbọ́ gbọ́ ariwo tí wọ́n ló ń ṣẹlẹ̀ lábúlé ológòló nítòsí aláfárà ìyẹn níjọba ìbílẹ̀ ìdó ó ní gbogbo ẹ̀ làwọn gbọ́ àti bí wọ́n ṣe láwọn màálù kú ṣùgbọ́n tó ní àwọn ti gbáradì o àwọn sì ti da àwọn ẹ̀ṣọ́ ààbò sí abúlé náà láti má jẹ́ kí wàhálà ṣẹlẹ̀ láàrin àwọn fúlàní àti àwọn yorùbá bẹ́ẹ̀ ni dọ̀tún ó mà kan sára sí àwọn ẹ̀ṣọ́ ààbò àmọ̀tẹ́kùn àti àwọn ẹ̀ṣọ́ ààbò operation boss fún akitiyan wọn láti paná wàhálà láti má ṣe jẹ́ kí àwọn ẹ̀yà méjèèjì kan máa kọlura wọn tí Dọ̀tun Oyèládé tó sì fi ọkàn gbogbo àwọn èèyàn balẹ̀ wípé kò sí wàhálà o ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti gbáradì láti pèsè ààbò sílẹ̀ àti láti má jẹ́ kí wàhálà ṣẹlẹ̀ láàrin àwọn Fúlàní àti Yorùbá ní abúlé náà kódà wọn làwọn ti ń bá àwọn àgbààgbà náà sọ̀rọ̀ ìyẹn àwọn olórí àwọn Fúlàní àti àwọn olórí Yorùbá bẹ̀ wípé kí wọ́n gba láàyè kí wọ́n sì má sì jẹ́ kí ọ̀rọ̀ tí kò tó nǹkan kódà wàhálà sílẹ̀ Thank you.